الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ọ̀pọ̀ ni bọ́lọ́wọ́ bá ti wá ní ìṣòro àtọ̀rọ̀ àdìsí ìṣòro àti kẹrẹ̀ fún àdìsí sọ̀tọ̀ lọ́wọ́ àdìsọ́lá ẹ̀ń tọ́rọ̀ bá ti àmà jẹ́ kẹrẹ̀ fún gbogbo wa aláàbọ̀ tàlẹ́kọ́ kí ànábì bá ní tàlẹ́kọ́ ọ̀la rẹ̀ àti àwọn ayàtẹ̀ sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́wọ́ pẹ̀lú ànábì sọ̀tọ̀ lọ́wọ́ àdìsọ́lá níjọba ìkìyàmá ṣé ìròyìn ìṣẹ̀yà gbangba àbó nípò kan àbó lágbára kan àfẹ́má pàdé àmọ́ subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀pẹ̀ tó mọ́ kò yẹ lọ à ń fi ìjọ́sọ̀rọ̀ àti lọ́wọ́ àti bí àti ọlọ́mọdé àti ọ̀pàdé rẹ̀ àfẹ́má tó pàdé rẹ̀ pẹ̀lú ọ̀pẹ̀ tó mọ́ kò bí ìwà ìbá ìwà mọ̀nàfíkì àti bí àti ìmọ̀jẹ̀ àyà mọ̀nàfíkì pàdé wà lọ́wọ́ subhanahu wa ta'ala wọ́n sọ ní àdéhùn ìjọ́sọ̀ tó jẹ́ pé dáàbò sọ yóò fulani kuskure ajiya mu kaure ni majiya ka da yuru kuma ce laga ta kiyama in da ba ba bile da ba ba Allah subhanahu wa ta'ala masa ba ni ko ba kuskure fulani kuskure maji ki yo je ti alu yo je ko wa la hawla wa la quwwata illa billah ni jado abba wa lérí ìgbàwo òun ní kèbílì máa fi ayé mùsùlùmí tọ́jọ́ máa yá wa táwa sọ wípé àwọn owó ló dàbí tí èsì ìgbé ìjà ìgbéyà ni àwọn àti mùsùlùmí yẹn ẹ wà á sọ̀rọ̀ dàbí yóò sì jẹ́ kọ́lọ́wọ́ bá tó sọ àti àlàmẹ́rin ní ọ̀sẹ̀ lọ́lọ́ ní ìjẹjọ́ ṣùgbọ́n bí sáà dúró lé lórí ó ní ní ìsáàkù tí a lọ́sùn àrùn àtàlá tí ń pariwo fèmí àtẹ̀yìn wípé tí àdéhùn kan tó lágbára mùdáhánà mùhádánà mùhádánà tí ń túmọ̀ mùsọ́láhà àjọṣepọ̀ pé ẹ gbọ́dọ̀ jàmbá wa àwọn náà lè jàmbá yìí tí bá ń bẹ láàrin àtàwà kìbìrì tí wọ́n ń fi àjẹ mùsùlùmí lọ́jọ́ mẹ́rin wa tí wọ́n sì lọ́dọ̀ ọ̀sìn wa rẹ̀. Allah subhanahu wa ta'ala ní kábíyàtì àyàfi sáàdé ìbámiláyà àtàwọn ìbìrí ẹ̀ wípé ìjọjà tó wà láwálẹ̀ a sì mú ẹ̀rí wá lórí ọ̀rọ̀ písọ̀ àbí ìbàfíì písọ̀ àbí jáńjáńjáń ومن ضم معه من من المستضعفين بمكة المكرمة وقتئذ أصل يمين يجو ṣùgbọ́n ibi mẹ́tàlá tá a já sílẹ̀ sí o ní al-isti'ānah bil-kuffār fil-qitāl sáwọn mùsùlùmí náà ta lẹ́tọ̀ọ́ láti fi kèbèrè fún ọmọ ogun wa nígbà tá a fẹ́ yà káwá kọ́mọ́tẹ́lá méjì tó bá jẹ́ kèbèrè abẹ́ bá yà ojú kan ló tọ́kọ́ yóò jẹ́ kùsùmọ̀ ìyá ọ̀la fẹ́ bájà ojú kejì ló kí sì ní ti ọ̀fà láti ra fẹ́ bá kùsùmọ̀ ìyá wájà àbọ̀lù yìí ṣùgbọ́n ìta àtọ́kalẹ̀ ń jẹjọ yìí tó bá jẹ́ wípé èèyàn ní hamidia àti hamasa fún ẹ̀sìn ó gbọ́dọ̀ gbìyàn wípé mùsùlùmí kò ní lè rọ́mọ ìyá rẹ̀ lọ nítorí àdéhùn àti nira wa tí ń bẹ láàrin àti kèbèrí kan tí kèbèrí wá dìde lọ fara ní ọmọ ìyá tiẹ̀ ọlọ́run wá pẹ̀lú àlùkò eléyìí wá eléyìí ni ó túmọ̀ àṣírí ńlá kan dáàbò mọ̀ wípé àwa mùsùlùmí ojú oorun la wà kí láti rí ọ̀hún tí ń bá rẹ̀ ló lè sọ ìmọ̀ kí ó tọ̀ kíkọ òun sábìrì tá a sọ lọ ní láti tó lè máa ṣéèkì ẹ̀mí wa pé àbúrò sáà kò lè léèkì bí ayé àyè ó súnmọ́ kárẹ̀ tí ó ti lọ kẹlé ìbò rẹ̀ rẹ̀ nípa ní fọ́tò làǹfààní ó ní bí ayà kẹrin tí kàrùn fọ́tò làǹfààní والذين آمنوا ولم يهاجروا ما لكم من wilayati mi min shay walaya wilaya kadilala wa dalala ní ìdí larabawa ojú méjèèjì náà lè sọ ọlọ́run ti ojú méjèèjì náà ka fúráwù fún àdínẹ́bì sọ̀rọ̀ sọ́dá ó fi wàláyà ó fi kàfáwọn ó ti kàfà nẹ́lì ní ojú bí mẹ́sàn ó sì fi wìláyà kàbúrúbì kan ó náà lè tọ́jú àfà wa Hamza rahmanullah rahmatan wasi'a àwọn ọkàlẹ́kì ní wìláyà àjọṣepọ̀ pàrọ̀ gbọdọ̀ ní ọ́ gbogbo mùsùlùmí tí ọba ti wá darapọ̀ mẹ́yìn lásìkò ẹ̀yìn ẹ̀yà nẹ́lì tó sì lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tẹ́ẹ̀sì wà mẹ́tìlẹ́ bí irú tí wọ́n bá ní kékeré ọ̀ta ọjà fáwọn kò ní ìdíkẹ́ ẹ̀bá ẹ̀dá ẹ̀sìn tí wọ́n bá dáwọn kékeré ọjà wọn ọgbà lú àwọn kọjá kò ní ìdíkẹ́ ẹ̀dá kí wọ́n ní wọ́n bá kọ̀ nẹ́tọ̀ àti ìsìlámù kẹ́rọ̀ wọ́n fi dára ó sì jẹ wọn ṣùgbọ́n o fà yìí tàǹsọ̀ tọ́bọ̀ wá jẹ́ pé lórí ọ̀wẹ̀ èdè oní ẹ̀sìn ní ìdíkẹ́ fún àwọn lọ́wọ́ fún àlẹ́ ikú mùsùlùmí ẹ̀ gbọ́dọ̀ mọ́lọ́ọ̀lù jẹ́ pé wọn ọlọ́pàá tó fi flọ́ọ̀dì ìlà àbí tó bá jẹ́ wípé àwọn tí ó jọ ń fa nǹkan pọ̀ yìí àwọn bèbèrè kan ni káde òun àmì ìjọ faranira wá ti wá wà láàrin àti àtìbèrè òun jẹmọ́ ẹ̀dá kò fi ọlọ tá a ló lè bá ní mú lókùtọ tá a rò yìí kákẹjọ rò ó ká la lè rí mu wa tó lè lókùtọ yẹn jáde tá a fi mọ̀ pé wà lẹ́ ojú oorun làwọn ọmọ òun sí. àbí ẹ̀gbọ́n mi ìdí ìdára jẹ̀má èmi àti ìdí ń jẹ́ ìsìláàmù wa náà ní àdìsí ìsìláàmù nìlá kún àmẹ́ntì nìlá fún màṣẹ́kì ẹ̀gbọ́n sọ́sàkọ́sọ̀ ọ̀pọ̀ ìtọ́ ọ̀sọ́ tó pàtàkì láwọn ìlú ìlú ìrọ̀wẹ̀ ìlú ìmọ̀ kí àṣà sọ fún àwọn sọ sọ yìí pé sọ pé gbọ̀ngbọ̀n náà wọ́n bá gbọ́ tọkàtọkà tún mà tẹ́pì ọlọ́run ta ni wọ́n àfa àkàní túmọ̀ àdí ìbọn kọ́nà orí jìmì kòkòrí jìmì náà bàbá tó tó ọ̀là tó dé o tún mà tẹ́pì àdébí ìsọba ń sọ sọ wípé gbọ̀ngbọ̀n náà wọ́n bá gbọ́ tọkàtọkà tún mà tẹ́pì lè di wọn lórí lọ́nà mo sì fọ́lọ̀ ń fúnra yín tọ́jọ́ wípé wọ́n mú ọkọ̀ ọ̀rọ̀ pé àfáà ní ẹgbẹ́ amẹ́ríkà yẹn kí ni tí àgbẹ̀bí sọ fún mọ̀tẹ́kì sọ pé mo gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ pẹ̀tọ́ kan fún mọ̀tẹ́kì ọwọ́ àdúró déédéé ti àkọ́kọ́ tá a bá ní tòótọ́ ìsìnkọ́ mọ̀ ń pẹ̀lú wa tá a dá ọ̀rọ̀ padà lẹ́nu a sọ pé ọ̀rọ̀ ọlọ́gbẹ́ lórí àjíjáde tí ọ̀dẹ̀ àkóónù islam ni jẹ̀mọ́ sáà lè rẹ́ni tó lè panú tọ̀ yẹ òpinnu wa. lókùtọ̀ yẹn ni ó jẹ́ àmọ́ wípé ẹni tí ń kà nípa ìsìláàmù ló wa ó kéré ní ń kà nípa ìsìláàmù ní ìsìnkú kí sì làkìrí kí lọ́ fà á tábẹ́líkò fún nàìjíríà lórí ayò tó wà lọ ó sàwọn ayò ibi tá à ń bọ́ ní ìṣèlú àti ìfẹ́sọ̀lá ta ta àtẹ̀gẹ́gẹ́ ká ọkọ̀ tú àárín dáadáa kí ló fà jẹ́ ńlọlẹ̀ ó ń jẹ́ ńlọlẹ̀ lẹ́bẹ̀ẹ́ tó rí yá náà kí ló wá fà tí ó fi wá bí ìjọba rọ́ṣà ó lè tú wọ́n ti kọ́ wọ́n fà kọ́ ọ̀gọ́ ó sọ gbogbo ọ̀rẹ́ yẹn gbàgbọ́ nítorí pé àwọn àgbàlagbà ní gbogbo ilé ọ̀sán pani wà láì ní ilé pani ẹ̀rọ kò láti dà ní rọ́ṣíà gíga wọ́n ti wọ́n lọ́wọ́ abẹ́rẹ́ ìjà tó borí wọn. àwọn ní àmà ní rẹ̀ tọjà rọ́ṣíà lọ́kọ̀ dálẹ̀ tí wọ́n bá sì fẹ́ ṣe ìdíje fún wípé àwa tá a fẹ́ gbà yìí o ó ní àìsí tí wọ́n kọ̀kọ́ wò náà nínú ìbára àwọn gbogbo ọjọ́ wáyé ìwọ́ àtàwọn jọ wọ́n á wọ̀n fún ẹ láti bí irú bí lọ sí tó gèèjì àárín ògèrè wọ́n ó rú fifty kilo ẹrù bí fifty kilo ẹrù bí owó èyí sáré lọ sáré bọ̀ fún òṣùgbọ́n lọ lọ́wọ́. fifty kilo lọ́tọ̀ fifty kilo lọ́sí o kí ló ń gbé sáré o kò gbọ́dọ̀ dúró mú mi. tó ń di bẹ́ẹ̀ gbogbo wọn ti tẹ́sán lọ́wọ́ Afghanistan. níjọ lọ kí ló fà á tí Amẹ́ríkà fi lọ rí lẹ́màá sọ̀rọ̀ níyà ó ní pé èmi àti ìsòlọ́wọ́ wọ́n wá ń kà ń pa ìsìláàmù ìwà lọ tá a bá ti wá hùwà tó yàtọ̀ wọ́n bá ti kura wípé ẹwọ kan o ìjọ dẹ̀ ìṣe dẹ̀ ṣàkóso bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí wọn. àwọn àti sàwùjú kọ́la ní wàhálà o tí wọ́n àti Afghanistan la ní wàhálà torí dẹ̀ mọ̀ pé àdéhùn bẹ̀rẹ̀ àrín wa àdẹ̀ fi táìmù káde òye ẹ̀fọ́ orí ẹ̀dẹ̀. Afghanistan kò ní tẹ́lù kò ní sọ́yà. bí mo ṣe bá tọ̀ lémi ọmọ sòròdì yàtọ̀ bá wọ amẹ́ríkà ǹjẹ́ máa ń pè wọ́n ní ọmọ ọba prince yẹn máa ń ṣé kìí sọ yẹ àbí tètè bó sì fi ń da yín lójú tí má lè tó lè já mi ìgbà wúlò tí tí pàṣẹ ìjẹ̀jẹ̀ mẹ́lá bẹ́ẹ̀ kàtí ẹ̀ dọ́rọ̀ gẹ́gẹ́ ní ẹ̀ lùkù wà láìsí òkú plẹ́yìn. ṣé gbọ́dọ̀ ká ń wò nínú tẹ́lẹ̀ láyé ṣé wò lórí òkú wúlò. torí ètè táwọn lò fúlù wọn o lè dé pé bóò ni bí ó ṣe máa wù í ju bòmí ìlọ láyé ọ̀pọ̀lọpọ̀ wà ní hájà jíjáde ìdílé pé wọ́n ti ẹ̀rí náà tó bá jẹ́ pé ìpìlẹ̀ yìí nínú ẹ̀sìn wa tí amẹ́ríkà wá ń so ọmọ sùrùdíyà tẹ́ ẹ̀ mọ̀ pé mùdáhánà ń bẹ́ àwọn ìwé jìnnà náà kéèjẹ torí agbára torí owó lè ti wé yìí tóró owó wọn pọ̀ jù wá lọ dúkìá ní yíyó ọ̀pọ̀ jù wá lọ. ìdá tí bá ti wá ń bẹ́ búrẹ́dì wa wípé mùsùlùmí ò gbọ́dọ̀ jàmbá àdéhùn mùsùlùmí ò jàmbá àdéhùn mùsùlùmí ò jàmbá àdéhùn. àkọ́kọ́ àwọ̀ amẹ́rú àdéhùn dáadé àbá àníma mọ́kànlá bọ̀ ni ó dé ní. àwọ̀ àbéèrè wípé ìmọ̀ ẹjọ́ pọ̀ àwọn àti amẹ́ríkà yìí bó ṣe wọra tó yìí tó wọnú tó yìí kí ìpìlẹ̀ àjọṣepọ̀ ṣé torí pé sọ̀rọ̀ bí yà ni wọ́n. wọn ò lágbára àwọn akẹ́kọ̀ọ́ wọn tẹ̀ mọ̀ pa àti sọ níbi tẹ̀síìrù bíi mẹ́ta sẹ́yìn mùwàlásù kò fà kí ló lè máa bá kẹ̀kẹ́ ìdọ́rẹ̀ nǹkan yóò láti kàdọ́rẹ̀ nǹkan mélòó mẹ́ta kí lọ́lá kọ̀ọ̀kan. ayé kó fi ìsìláàmù lẹ̀ kó máa bá ẹ tètè lótòdé kódà kó wù kí ìsìláàmù ọ parẹ́lẹ́dẹ rẹ̀ tó bá ti jẹ́ pé yóò ṣe ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ kébì tí ń bá lò tó sì ń ṣàdúrà pé ẹ̀sìn yín ni ò lè kú kọ́lá kẹsẹ̀ mi ó kú ọtẹ lọ́rùn kí ìdájọ́ ń tọ́ kú kò lú ẹ̀sìn ọlọ́run ẹ̀ẹ́dẹ́jì ah. situation tó wà ó wà in a dilemma situation ọwọ́ ìdí ìsọ̀rọ̀ tó fi wá wò pé jẹ́ máa bá a ṣe tí ó jẹ́ pé àjọ ti òsì lẹ́mìí mi ojú kan baraka nù barakallahu fi kí ìdájọ́ yìí òkú ònú ẹ̀sìn ọlọ́run mọ̀sọ́lẹ́sẹ̀ ọlẹ́sẹ̀ kọ́lẹ́sẹ̀ sáà sọ kọ́lẹ́sẹ̀ náà èèyàn jẹ́ a favourite level student prọ́bùtì ọ̀wá pínyàn sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú project èèyàn àwọn láìsí gbógan kí ló láìsí o but irú kò tí wọ́n wà ẹ̀wọ̀ ìgbéjáwé ọmọ fáwọn mú sọ ìwà wa fẹ́ gbé pírójẹ́kì lọ́lù bá kan mọ́jú yìí ẹ̀rọ láti wò wọ́n wá fẹ́ ràn padà ó sì mọ̀ pa fábí sún náà náà ayé rẹ̀ sì lè lọ́wọ́ wọn sí lọ́wọ́ wọn bàbá yìí ẹ̀ náà wọ́n wá padà rẹ̀ nígbó ìjọ kẹta rẹ̀ kò sí é sọ́ọ́ta òdèmí tó rájò ojú àti jíkẹ́tíkẹ́ jíkẹ́tọ́ gbọ́ pàṣẹ bí yọ́gẹ̀ ọwà lọ́wà fún wọn sọ́ọ̀rẹ̀ lọ bá wọn ṣe o tó fi pẹ́ wà láàlẹ̀ tí ó ń jìyà àbí hukumu rẹ̀ hukumu lẹ́nu ìgò bá ti sọ́jọ́ yìí ìbáṣekílẹ̀ o lẹ́mìíkù náà kí ẹlẹ́kẹta lárúkọ sọ̀rọ̀ ẹ̀fẹ́ tó fojú ẹ̀ ṣùgbọ́n ní ó tẹ̀lé àti ìgbúnbà tó fi láwọn ṣùgbọ́n ló ṣàyẹ ọkàn rẹ̀ islam ló ń bẹ lẹ́nu rẹ̀ ṣùgbọ́n fẹ́ fi gba ayé mi ó fi wá kéde o ó fi wá ayé kí ìdájọ́ eléyìí kò kó òun ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n fásitì ni fíṣkù rí ọmọ wà lára rẹ̀ bọ́ bá ti tó tàbí wá ti mọ́ ìsìláàmù rí ọmọ kù sára rẹ̀ bọ́ bá ti tó àbí wá ti mọ́ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ti bàbá ìlànà ilẹ̀ sẹ́lẹ̀sẹ̀ yà ní ìdẹ́lẹ́dẹ́ ẹlẹ́ẹ̀kì tẹ̀sọ èyí púrọ̀pù rẹ̀ ń gbó lápẹ̀rẹ̀ ṣẹ́gẹ́ ní òkú máṣẹ́lá tó ti mo ti parí pátá máa fẹ́ gbàtẹ̀ kéèkì ìyá kan wà ń bẹ gbogbo nílẹ̀ ìdí ètò tó ti kó gbogbo ṣẹ̀fẹ́ tó síwájú jẹ ní wáyé à ó sì dé lọ wọn ṣojú kó gbọ́ ẹ̀ ẹ̀yọ́ tó kò tó tó tó bẹ́ẹ̀ bá tàbí ló bá tó ní ìgbà ó five thousand ló bá tó ní ìgbà ó láfa bá ti five thousand. sẹ́ni ọ̀sán ó ń bí ibi tó jáde bí àtìse bó ṣe dìde ló tọ́ba kó gbogbo kíló bọ̀ ẹ̀ ló bá rí lọ́kẹ̀jì ni a ti lè ní òkú kìíní kan wá ní ibi oṣù ẹgbàtẹ́ ìjọ ìjọ ìfáàkì ilẹ̀ àlẹ́yìn five thousand yẹn kìí ṣe ìgbàlọ́dún èèyàn gbogbo tẹ́ ẹ bá san lọ́nà tí ọ̀yẹ́ ẹgbà san ṣùgbọ́n lórí ẹ̀tọ́ yìí lẹ́sán lé lórí tí èyí ṣe fẹ́ wọ́n gbowó sí àwọn àfáà ló ń tọ́jú kẹ̀lé ọjà tó wà láyé níwájú ọlọ́run kọ́lẹ̀ ẹ̀ tó gbowó yín padà ẹ̀ ìgbésẹ̀ tí kí n tó sọ náà kí n tó sọ lápẹẹrẹ afábìlá oní agbóngbò lọ́rùn múlẹ̀ ti gbóngbò ó di bìlàbìlàbìlà ọ́sàdà yìí wọ́n tẹ̀sán ọlọ́pàá bí ṣe ń sáré sí ní sáré sọ̀n wáyé bọ́ọ̀sì ló ṣàkàrà kọ́ ọ́bùrọ̀ yẹn fún mi ẹjọ́ ìwé sẹ́ńtì bọ́ọ̀sì lẹ́yìn ẹ̀kọ́ kùlá bẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ pé kéèsì àwọn ọmọ tí wọ́n kọ̀ padà kọ́ ìyẹn lẹ́kọ̀ọ́ òun náà ni ajá ìkòkú òkú mi ìwé yẹn fún kò sí ibi tí wọ́n kọ rí ẹ̀sìn ẹgbẹ́ náà fún òfin one thousand lẹ́ẹ̀ka tí wọ́n wé lọ wà lẹ́wọ̀n ti tẹ́lẹ̀ àárín ni o. tí àlọ́ kékeré ti nàìjíríà yìí ní ìdìbò tí wọ́n fẹ́ gbà yìí. من ذهب إلى المحاكمة من طلب الدجاجة إلى المحكمة أنا بقول لك ẹ̀ńtọ́ bá jẹ́ wípé wọ́n yẹn jẹ jẹ́bẹ̀ ìdí abọ́rọ̀ lọ lánìí kákàwé tá ti dáadáa ló sẹ̀lẹ̀ ẹ̀ńtọ́ bá jẹ́ kó di díẹ̀ díẹ̀ jìbìtì tó bá yẹ má lè fi mára lọ́dọ̀ pé lọ́nà tó wá torí ìlọ sí kóòtù rọ́bì àti rọ́bì padà gbà wọlé kíló ó di kíló tó ní ẹ̀gbẹ́jọ́ lọ kọ́ kí ni ó padà yọ̀rọ̀ sí kẹ́yìn lẹ́yìn ọjọ́ ẹ̀yìn mélòó. ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ ẹ̀yẹ wọ́n ti kọ́kọ́ fún òwúrọ̀ ẹjọ́ ti lọ sí twenty three naira. ọ̀nà ìlú náà ìlú náà ní ní ìṣẹ́jú pẹ́rù ní ìṣẹ́jú pẹ́rù bá a gbẹ́ lóńdó kò sí ìkẹ̀kẹ́ lára rẹ̀ so àwọn tí wọ́n tún sóògùn rẹ̀ lẹ́bi ìdí ìdí ìkẹ́jẹ́ ọwọ́ ilẹ̀ ogun ọjọ́ ní ẹ̀ka ní ìdí wọ́n ní ẹ̀ka yẹ́ka àtàrí fáfẹ́ nira bẹ́ẹ̀ ilé ní ẹ̀ka àtàrí wọ́n ti ní ọba kulẹ̀ pínlẹ̀ yẹn gan wọ́n ní àti plọ̀tì yóò kulẹ̀ náà ẹ̀kan náà ju ọjà but èmi lè fún lẹ́yìn ìgbà náà ṣé ẹ̀rọ pé tí ó bá ta ẹ̀ka tó bá bẹ̀rẹ̀ dírẹ́bà kì í èrò láàrin ìjà nìyí. Na lórí ẹ̀ka tó tẹ́ta tó bẹ̀rẹ̀ rẹ̀ sọ̀fí ọlọ́wọ́ mọ̀gbọ́dẹ̀ nira tí ó gbélé. Èrò náà lọ́yà náà bọ̀ ọ́dẹ lẹ́ra táwọn èsì wò lọ́rọ̀ ẹ̀. kí ni ọ padà yóò ti kẹ́yìn tí ò tọ́ ń bẹ ń kọ́ bìyàn sọ báwọn. ooo jẹ̀mọ́ ó ká gbọ́ wá owó tẹ̀lé ká lórí náà ẹ̀rọ ti ká káyàkáyà jẹ̀mọ́ rà à ń bi àlọ́ sùkánà wà sára wípé kọ́mọ̀ fúlẹ̀ kan wa ní tí ń tàwa náà ló ń sẹ̀ ní ìdí wa àlèlú lọ́jọ́ mi àlèmọ́lò lọ́jọ́ mi ṣùgbọ́n èyí tó tó orí ibú tí wọn ò gómi là ó lè tọ́jú tọ́lọ́ tàbí déyìí ọ̀bá ní ìwúlẹ̀ sọ̀rọ̀ kọ́dá ni wàláyé àlèlú o insha Allah wàláyé àlèlú kọ́dà kọjá nǹkan tọ́jọ́ wípé àwa géètì ìrìsè ìdí tó wà láwùjọ lónìí wípé báàbù tó ṣe wà láàrin wáyé a mọ̀ ẹ̀wọ̀n àwọn tẹ́sí pé àkùbúrà yẹn aláhàpá oṣù tó wọ́n wà aláhàpá gbọ́dọ̀ ìrè òun náà lóbi tó ń kùsì lọ́dọ̀ lọ sùkárọ̀ ọ̀dàlà ṣùgbọ́n tá a bá dà á lẹ̀ tá a tún sà láàrin gbogbo wa ẹ tí ọ̀dọ́ bá a ṣe wà yìí mọ̀lẹ́kà àwọn ojú ẹ̀ wọ́n wà àwọn kan tó wá dìde pé lóò ayé òdì gbọ́ tó ti dáwà táà sọ̀rọ̀ gbogbo àti ìdí náà ta ló fẹ́ payé pàpọ̀ pàgbà rẹ̀ na wà mọ̀nà abúláwù mi máa ń mọ̀nà àmàsáájì dàlọ́ àyù gàrọ̀ fìyà sùn. awakọ̀ jẹ̀máà kí sùn níyà ọdí ọ̀rẹ́ amẹ́ríkà kí wọ́n sì jọ máa ṣe báwọn kó fi jẹ́ wípé wàhálà ti bá ń tẹ̀lẹ̀ náà mùsùlùmí kan tí kejì fún ọ̀gbọ́dọ̀ wọ́bẹ̀ ìdájọ́ wá dé. tíru mùdáàmù báyìí wà láàrin wa láàrin àti kọ́ńtírì méjì kébìrì mùsùlùmí wọ́n wá jẹ mùsùlùmí ìyá wa. sáà lẹ́tọ̀ọ́ láwọn a jọ kí ni yìí ti báyìí ọ lọ yìí wáyé ti fún ẹ

àwọn tí wọ́n ṣe mẹ́tẹ̀ gbígbà náà bẹ̀ orí wọ́n tí àtúntún sọ èèyàn bẹ̀rẹ̀ ṣíṣẹ́ wọ́n sọ fún ọ̀pọ̀ ọ̀pọ̀ ní wọ́n máa bọ́ ọ̀sá yé nìkan ẹ máa bá yẹ àǹkédà àwọn ẹ̀rẹ́ bẹ́ẹ̀ ní ìgbà ọ yẹ kéèyàn ọba àbíṣẹ́ lè dáa nìyà àbí ẹ̀kọ́ bàyà àwọn ilé ìjẹ́ ìdùnnú wa wọ́n lábàá dé làwọn kan bá lọ ràn mojú kọrí nínú yunifásitì yẹn wọ́n lọ ràn bíjú àwọn kẹ́jẹ́ mẹ́tẹ̀ yẹn gbóni. wọ́n lákà wọ́n àtẹlẹ̀ ẹnì tó wá jẹ́ olórí tí ń da ọ̀rọ̀ ń lò bá dìde nínú àwọn ọ̀tọ́lẹ̀tì ó ní ẹ̀sìn ẹlẹ́ gbogbo jẹ́ bá fẹ́ jowó ṣe mo mọ̀ wọ́n bẹ́ẹ̀ dáadáa tálákì ni wọ́n wò ní jáde tó kò sí sáà fẹ́ẹ́ ṣe sí òfin ẹ̀rọ ẹ wọ̀rọ̀ àti ọ̀gá ìṣòro tí ọba ní kékeré tàbí kọ́ parọ́ ìtọ́sọ̀ pé mo wá tó yàrá sí kò kiri ìyáwó ṣé kébìrì ò ti ka yóò tí amẹ́ríkà bá wá lẹ́mọ̀ sí òdíyà sáwà lórí wọn òdílẹ̀ àbá lórí wọn òdílẹ̀ náà pé wọ́n ní kìíní yẹn lọ́nà àbáyọ tí ẹnu àwọn òbí òfin ní ibò. Nàám, jẹ̀mọ́ra, alágbára bá alágbára, kí wa, Allah subhanahu wa ta'ala ó fi kàbà dé wa. Ẹ dákun, ni ò kí ọlọ́run lọ́nà sọ̀rí wa?

àlò ẹ̀rọ wá dọ̀tà wa àwọ̀ wá ń lò lé a lórí wípé sẹkìrìtì ẹwọ́ àwọn mẹ́rin kọ́ wá sọ pé ẹ̀fọ́ ní ìsámọ́ bìnnádì àtàwọn èèyàn lọ́wọ́ bàbá yìí tí wọ́n lẹ́nu bàbá yìí wò sẹ́yìn kọ́ tako ẹ̀sẹ̀ yìí sẹ́yìn jáde ṣe yẹn ẹ̀sìn sọ pé sẹ́yìn kàwọ́ lẹ̀. wọ́n mọ̀ wọ́n rò pé a ah, ó jẹ̀máà àwọn àgbàlagbà bá mọ́ sọ̀rọ̀ kan wọ́n ní ilé tí wọ́n bá kọ́ ló ń gbìmí sọ tóun àdékù rẹ̀ tí wọ́n bá yẹ dọ̀rẹ́ ọ àdékù bẹ̀tẹ̀ wọ́n ló lé lóṣòfò ràìmẹ́dó irú léwọ̀ jẹ́ ebékun wọ́n fi olókìrì sọ ní jẹ́ òun àti wá sí kiri o sáájú ọ̀padà tó kú. jọ̀bẹ́rà táwọn mùsùlùmí bá ní ìdùnnú déédéé láàrin wa a ti máa fi à a ti máa lọ sí ìdí ẹ abàdà ni ṣùgbọ́n ọ̀rọ̀ wa ti di amóhùn ẹ̀wẹ̀ wọn mọ̀ ń sọ ilé yìí ká má bàa fi ìtara pàdé ọ̀rọ̀ ọlọ́run ká má bàa lọ kó sínú wọn rẹ̀. Ebi, wàlláhi lè rí rọ́pà àti sàmáwá àti ìwé ràmàlì mò ń ṣiṣẹ́ fọ́lọ́ àti àtìlẹ́yìn fún ìdẹ́kùtà òde òde ìdẹ́kùtà ọba nàìjíríà mo sì wá tí wọ́n sọ tí ò lè jẹ́ pé ilé ìwọ lálẹ́ ìjà máa lẹ́yìn ọba alá ìjẹ náà. mo fi tún máa ń sọ ẹni ọba tó ti ń bá yí tó ní ìsàgbọ̀ láyà àwọn ẹni ọba yìí èyí máa ń sọ fọ́lọ́ fọ́lọ́ tó wà láyé tó ní ìsàgbọ̀ náà ìjọ ní ìlẹ́yìn tọ́lọ́fẹ́ borí orí ibùdó àjọ sọ̀rọ̀ pẹ̀lú ẹni kan níjọ kan ó wá sọ̀rọ̀ pẹ̀lú ìsọ̀rọ̀ sí wọn láì ó jẹ́ kẹ́ ẹ̀ máa lùwọ́ ẹ̀ lùwọ́ bẹ́ẹ̀ ibi ibi ìṣẹ̀lẹ̀ ìjọdọ̀ yìí wọn láì wọ́n tún ní àwọn ibi táwa ti ń bọ̀ wípé tí ó bá yẹ jẹ́ pé olórí wọn mú fún á máa pín ẹkú yẹn fún mi. ó lọ àjọ sí méjì sí o gbogbo gangan kọ̀ mẹ́jẹ̀ pé ẹ̀kọ́ ẹ̀ wa iwa nta laaka yie wa agbọ katita ju wa níbẹ̀ lọ́mọ. ẹ wá jẹ́ aṣọ mo ṣe ka sọ táwọn bíi lẹ́yìn ìbátara wọn jọ tó lọ kí ẹ wò wípé irú wo làwọn èèyàn yìí ṣe tó báyìí kí ẹ kí ẹ bá kẹ́ńtà wò wà táwọn tí ẹ tó padà bí ọ̀pọ̀lọpọ̀ ìjìnlẹ̀ sáwọn olórí ìṣó ó pè bí àti òun ẹgbẹ́ sẹ́mọ̀ pé àti táyé dáhùn sí lélẹ̀ nítorí pé a máa nìyàn táwọn àtẹ́gbẹ́ ti yọ sí ṣùgbọ́n wà mọ́ wípé sàwùdí èé ti ẹran èkìrí ẹran lẹ́nu jẹranjẹran àwọn aláṣọ́ nílẹ̀ ìdúrà sùúrù èdè kiri o. wéwé wéé kiri ẹran. a ní bíyẹn ti tó ẹnì kó wọn lọ sọ̀rọ̀ níyàlẹ́ nì nígbà wọn ní ìdíjọ́pọ̀ láti Nàìjíríà o. tẹ ẹ bá ti wọlé ní àjọ ọgbà tẹ tí a ń bẹ john grady mùsùlùmí gbọ́dọ̀ jẹ mẹ́wàá kiri yọ jẹlẹ yìí nílùú bíà táwọn òsì lè sábà lọ́dọ̀ ọ̀hún. ṣé ẹ mọ̀ wípé à ń jọ ń sọ̀rọ̀ yìí ìjọ ọmọ mi ò. nítorí wípé wọ́n ti fọ ẹ̀yìn mẹ́lẹ̀ yóò kí inú ẹ̀ bàbá fọ́nká sáà lọ́dún yóò pàdé kù. jẹ̀mọ́ àkóhò làwọn ọ̀dọ́ wọn ṣe wá gbà wípé àdéhùn ọ̀tọ́ka àwọn jẹ́ ń darí ẹ̀sìn lónìí ìyàtọ̀ náà pé jẹrẹsẹ̀ sí a ni àní kọjá àlọ́ ọlọ́run ju aláwa dé ṣé wọ́n mọ̀ pé àdé abọ́bọ́lọ́ ló kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àdé gbà tó mọ́ra bá tẹ̀lé wọ́n ti wú bàbá àjẹ òbí ìrì tó tún mú ẹ̀rì ẹ̀ àdébí ìrì kọ́ èbó ní èbó sọ pé èyí yẹ lẹ́kọ̀ọ́ yọ nígbà tí èyí rẹ̀ lè kú yọ. yẹ yẹ lẹ́kọ̀ọ́ ní kú bí wọ́n fi tẹ̀kọ́ ilé wọn nígbà táwọn kéékèèké yẹ lẹ́kọ̀ọ́ o tẹ̀kọ́ bá lè lè lẹ́kù wa lọ. yìí lásìkò ẹ̀lú ti kí ìyẹn lórí tó fi lówó rẹ̀ bọ́ọ̀lù òsì ẹ̀rẹ́ ti ń bẹ lára wa kí ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tá a bá wá ẹni tó barata yìí bó ti yẹ lọ́sàn wa tó jẹ́ kó pàdé àdámọ́ rẹ̀ kò sọ kó ní máa ń ìlú ẹni tó ti ti sàkọ́kọ́ lọ kò sọ bẹ́ẹ̀ ọlọ́mọ máa rí o. tá a bá sì rẹ̀ dé òfìsì wú pàdé ní ìṣẹ̀lẹ̀ pẹ̀lú àdámọ́ tó lọ fi ti la a lè sọ wípé ó dáa ju ẹni tó barata lọ. ọlọ́run lọ́mọ kọ̀ọ̀kan láàrin ṣùgbọ́n ìpìlẹ̀ ẹ̀sìn ọlọ́run gangan orí òdìgbé ẹ má gbèsè kọjá bí àtẹ́bí sọ́kùnrin ọ̀gbọ́n àwọn sálámà tọ́ba gbèsè tọ́ba gbé ẹ̀sìn lọ ṣùgbọ́n màá wá sọ àdéhùn kan tí ó ju bí àtiwá oní ẹ̀jẹ̀ àdéhùn àbí ìwọ̀nyọ̀ rọ́bì àbàtà ọ̀dọ́ kọ́ńgbà wà wípé ìnàkó sàtàkì sún ní àlẹ́ ìgbìmọ̀ ẹ̀rọ tí ń bá lọ tẹ́lẹ̀ kan bá ti gbọ́ pé ọlọ́run fẹ́ lè gbókè ní ìgbà ìjọ ọmọ wà náà yóò kúrò wípé à ṣé wá lókè sí tẹ́lẹ̀ ẹjẹ́ bá dàrú kàdà ọlọ́run bá ti ti ti ṣe bẹ́ẹ̀ tẹ̀lé náà tó kó di àrò rẹ̀ sáńsọ náà kọ́ ló ń gbà pẹ̀lú ẹ bá bọ̀ dàrú. wà nínú àdàdà náà bẹ́ẹ̀ ni àbámọ́ ni ó ní o tẹ ẹ gbogbo ẹ bá ti fẹ́ jẹ olórí ní tí sọ́kọ̀rọ̀ ní wípé ní ìfẹ́ kí ní àjò òbí ọyá bá bá dọ̀dọ̀ rẹ̀ ẹ adúgbò fẹ́ gbòòrò jọ. jẹ̀mọ́ à gbogbo ayé ọ̀sẹ̀ tẹ̀lé lónìí pátá tí wọ́n múlẹ̀ polisi tẹ̀lé tẹ̀lé à. a ní ìnáwó ní abẹ́lé yìí ọ̀ ọmọ tí bẹ́ẹ̀ bọ́ sí ìwádìí wọ́n ẹ̀ ṣe jẹ́ abẹ́lé jọ arábìnrin sọ́jọ́ pa ẹni fún ọjọ́ ń fà ẹ̀ẹ́ ọ̀pẹ̀lẹ́ à èwo lẹ́yìn náà bá débẹ̀ àti faransé tẹ̀lé gẹ̀gẹ̀ gbà ó kọ́dà ọ̀gán ló kọ́ lù mí gan nínú tí ń bẹ́ ní òfin tí wọ́n kọ́ lẹ̀ lọ́dọ̀ wa ń bí ni pé ẹni ọwọ́ àtẹjọ́ tó wó wò lẹ̀ ẹ̀ ó tẹ́lẹ̀ láì mọ̀ nìyẹn bẹ́ẹ̀ bá ti bá ọkùnrin ọlọ́kùnrin lórí ìyàwó èèyàn ní nàìjíríà ìrẹ́lẹ̀ nípàlẹ̀ wa yóò sọ̀tọ̀ haúsá o torí wípé èké tó ń bẹ́ ní kọ́ńtà tí ò ní gbégbó débi tí ń lọ wọ́n máa da ilé fẹ́ tí wọ́n mọ̀ pàtàkì bí nígbà tó àwọn ọ̀dà tó ń sẹ́ ah kókó kó kan bẹ̀rẹ̀ àwọn ilé bákàbàkà wọ́n wá ń jẹ́wọ́ bí àwọn kẹfọ́ kan irú tí wọ́n fẹ́ ìṣúná lọ́sẹ̀ ṣùgbọ́n mà pé àwa ya wọn ò fún wa lómi mú rí ká má mú kọ́ má pa wa lórí bọ́wọ́ polisi ta wúsá dpo lọ́ba dé bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ló kákàrí ni ọ̀bẹ̀rì kákàrí ni

fáwọn ìdọ́rà àdìgí o. ìwọ ń sọ yìí rẹ lọ àwọn awúsá yìí wọ́n wá mú awúsá àwọn ti sọ ní special course ní ìsìn ní ádíà yìí. tí yóò bá wa náà wọn àbá àdáhùn sí gbìyànjú bó lọ́sẹ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀ bàbá àwọn àbá wọn yá wàhálà táwọn kan kò ní pé àwọn kẹlẹ́ẹ̀dì ṣèkíyà ti pọ̀ ju bí Yorùbá táwọn bá ti yọ gbọ́dọ̀ ẹ̀ kọ́ bí kẹ̀kẹ́ ti pọ̀jù bẹ́ẹ̀ àwọn jọjọjọjọ àwọn òwe jọ sẹ́ẹ̀kì àwọn sáré wọláàrí bá bàgánà wọláàrí gbogbo ìjọba ẹ̀ tí wọ́n yóò bá ọ̀ra hundred ten thousand ó ti wò pé fifty thousand wọ́n ta hundred thirty thousand òbí òbí wàláì dákọ̀ọ́gbọ́n ọmọ ẹ̀ sà ní fifteen thousand ten to thirty thousand wàláì amẹ́ríkà ni wọ́n máa wí. alùbáríkà lọ́la alùbáríkà kò pé kò tí ì lè gbà alùbáríkà alùbáríkà tẹ́ ẹ bá kì í lẹ́yìn owó wa oṣù wa alùbáríkà alùbáríkà ló sà máa pariwo. ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ kìlú ẹ̀sìn làwa fi ń sọ gbogbo ẹni ó lè jìnnà lónìí parẹ́ iṣẹ́ abẹ́ ṣe tẹ́kíríà ìfọkànbalẹ̀ fún wa ní ìdí wípé sẹ́mi àti ọlọ́wọ́ bí yòó sáwà lọ fún àtẹ́ńtẹ́ lọ́wọ́ wa alhamdulillah gbogbo ẹ̀ kejì abẹ́ lọ́dà aráàmù lónìí wọn lẹ́rù wò lè gbé mi àti ní ọ̀sán lọ́dọ̀ ọlọ́dún ọjà ìjàmbá owó bí gómìnà gbogbo owó ṣé ẹ ti pèpè lè yòó gan wọn ò tiẹ̀ yìí ronú sí ẹbí rú jẹ̀bi wọn ò rí o owó tí wọ́n fẹ́ yìí ló ga ti fẹ́jú mọ́ níbo ni wọ́n máa lọ wọ́n ní òye ká mọ̀ rẹ̀ ìyá o tá a bá mọ àlàáfíà ti fẹ́jú ìsìlámù àwọn èèyàn sáré o tí ààrẹ ìwé èdè ìdèjì ẹlẹ́gbẹ́ lọ yíyẹ. kì í sọ wàrí abẹ́rẹ́ wà nígbà tí àti ọjà ó ní ìtúsọ kòtò ó sì fẹ́ ìyàwó obìnrin lọ́jà gbájú ibẹ̀ náà ti ń sáwàdà tó di ápù ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀yẹ ẹ̀gbọ́n ẹ̀dá ti fi yé o. ilé ike wa mi bàbá kan fún bẹ́ẹ̀ ni a bá ń ọkọ̀ sí iwájú ilé ike wa mi gbogbo ẹ bá dúró níwájú ilé tó lọ́nà yóò ní ìwúrí làwọn obìnrin sì bẹ̀rẹ̀ wọ́n ti sọ wà láì bàbá dé ti déjà pọ̀. tó a tún pọ̀ tẹ̀lẹ̀ kò ní irú sọ kó ká dúró ráyè wọlé wó yò lọ́tọ̀ gba ìtàn tí bá wọn wé gẹ́lẹ̀ sábà náà àti ìwé kan obìnrin yọ̀ọ̀fẹ̀ wọ́n tó twenty ìtùbẹ̀rẹ̀wọ́ tàbí ẹ̀yìn wá ń ṣe wá àti lọ pé òkú ọ̀dá ògiri kan yẹ́sì bọ̀dá ẹ̀jẹ̀ ti lòdì wọ́n sáàtì mọ̀ pé àti ìgbà àwọ́jẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo wà wọ́n rẹ̀ ẹ̀tọ́ lọ́wọ́ bí èmi àtẹ̀yìn gangan tá a kọ́jú tó kí ni mò ń kíwọ̀ ìyàwó mi lẹ́nu ní sọ́kèrè àtọ́lọ́nu bóòmù ṣe ń sọ màmí ìdí kèmí náà fi iṣẹ́ bóòmù ṣe ń ṣe owó ọ̀tẹ̀síbẹ̀ lápò mi bóòbò ṣe náà tó ń kálukọ́ wa máa rò bá wọn ta ní ọ̀wọ̀ àjẹpẹ́jẹ ni ẹlẹ́ni ní ọ̀rọ̀ bí kásìkò bu ẹ̀yìn kẹjá lè wípé ah, á ìṣàkóso ìdílé ẹ̀gbọ́rọ̀ lè wà ní ọ̀kà bẹ́ẹ̀ lọ́dà mọ́ tọrọ kúkú sí wa yìí torí pé jọ ojú ọmọ tí bá ti sùn bá ìdàgbọ́n lajú wa yìí ní sáyọ́ lè yẹ tó pẹ̀lú gẹ́gẹ́ wọn àkọ́ tó bára rẹ̀ pẹ̀lú arrow green yóò bá sọ lọ́la yìí. jàmáà tí ẹ ti wá ń gbé ẹgbẹ̀rún ti wá. òun náà ni tí àtẹ̀bí ti sọ fún wa wípé àsìkò kẹtìpọ̀ ẹ ní àwọn olórí ìgbà tó jẹ́ wípé èpè wọ́n mọ̀ gbé iṣẹ́ ìpè ní ọmọdé lẹ́gbẹ̀rún eré o nígbà tí ọba mú tọ́pìlà wáyé kékeré tí ó tó tí ó a bá dàbí ìṣòro rí kẹyọ kékeré ti jẹ ìṣòro five million naira. àìmọ̀ iye aláàárẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe yìí tọ́jọ́ wípé ní tó kiri ààrẹ òtò rẹ́dẹ̀rà lè lùkà tí ní pọ̀ sí. ṣùgbọ́n ìtọ́nà ọ̀rẹ́bí àti yín bóò làwọn àbóòtẹ́ ti á padà pé tí ìjọba rẹ̀ ìtọ́nà owó bí wọ́n bí wọ́n pilẹ̀ gbòdéédéé gan tí ọ̀bàtà àtọ́lọ́pù owó ìrọ̀rùn jáde tẹ́ ẹ̀gbọ́n tí ẹ̀yìn àgbàlagbà wí ni ẹni èpè àjọ àjọṣẹ́ àjọ ọ̀dáṣẹ́ èpè jẹ́ èpè àjọ ọ̀dọ̀fẹ́ wọn ìrọ́lẹ́ fi wẹ̀ kí ìtumọ̀ rẹ̀ ara ló gbé èèyàn nípìnlẹ̀ kankan náà ara òwúrọ̀ tó gbóntọ̀ náà nípìn àwọn tí ìgbésẹ̀ pẹ̀lú kó àkílẹ̀ wọn mọ́ra o wọn ò ní kùdó kẹjẹ ìgbésókò ọmọ ẹgbẹ́ náà wá ń tẹ̀ bẹ́ẹ̀ àgbàgbà náà ṣe bẹ́ẹ̀ láti kó sí àtọ̀ arúgbó ń tẹ omi náà ń tẹ. ṣé ẹ bẹ̀rù pé wọ́n èyí ọ̀sẹ̀ bíi wẹ̀wẹ̀ tó ń tọ̀ ọ́ sí i. ibi tí wọ́n ṣàlùkù wa lọ́dẹ nípa tá a bá wá gbarata sọ tó dì tá a fi lu gbàgbé níwájú Allah subhanahu wa ta'ala ajẹ́ pé àwa làbá wà lábàá wa ojú kan ojú kejì òní wípé ọ̀nà wo la wá fẹ́ gbà tọ̀ tẹ́kùn ìwò ìlú. àbọ̀ bíi jáde lè káwá bọ́ bí mẹ́sàlá àti ìdẹ́gbẹ̀rẹ̀ sọ̀rọ̀ pé a ti hàn lákọ̀ọ́kẹ́ a ti kẹ̀kẹ́ kọ́ kí la ti kọ́ ọ̀nà wo la fẹ́ sọ̀rọ̀ tí ẹ kó yóò gbé abá àbọ̀ ọ̀sán kọ́ni. wàláyà àtúgbò kí ló jẹ́ kí n fi wàláyà kó ọ̀pọ̀lọpọ̀ wa abẹ́ òwúrọ̀ làgbọ̀ ní ọdẹ ìgbẹ́ gbọ́mọ́mọ́. wọ́n wá ẹlòmíì ṣe ìjẹ̀rọ̀ ìjọba tó ní nítọ̀ pé nítọ̀ sẹ́tà lọ́pàá. ta ló ta ló wẹ̀ tó yé mi lẹ̀. àwọn ọmọ àdìsí ànàbẹ̀kù fáàlì kìtàlì kéèyàn gbá kékeré lọ́bọ̀ ogun ń dà wàhálà dé kí ni a sì mọ́tò aláìsí. اختلف أهل العلم في جواز الاستعانة بالكفار في الكتاب ọ̀rọ̀ àwọn àfọ́ àpẹ̀ka lórí kíni o lórí ìgbàkejì rí níta ni o ní ọgbọ ogbó bíjàmbá dé. àwọn pọ̀ fún àwọn àfọ́ àdé àdìrí àdìrí àdìrí àdìrí àlẹ́kọ̀ọ́ láti lẹ́yìn wọ́n lè tẹ̀lé wọ́n náà lẹ́yìn. ولكليهما ولجاء في الصحيح كان المسلمين من حديث ام المسلمين زوج رسول الله صلى الله عليه وسلم عائشه الصديقه بنت الصديق رضي الله تعالى عنها اللهم يا وائشه إيه؟ لما كان يوم بدر nígbà tó yọ nígbà tó bá tó tọ́sẹ̀ wàkàtí sàlá bí harọ́tì ìwábárọ̀ alẹ́pẹ̀báwọ̀ alẹ́pẹ̀lẹ́ bí harọ́tì ìwábárọ̀ ìsìkáàlì bá àwọn ìfàkì ìhà ṣùgbọ́n fàkì ààrẹ olọ́gbà yìí wábárọ̀ yìí ààyè kan ní ni wábárọ̀ yìí fọ́ọ̀mẹ̀lì ó ní ààyè yẹn tí mẹ́jìlẹ̀ gẹ́gẹ́ sàfẹ́nà bí jáde ní inbox bá dirí níborí lọ ìlú ogun bó ṣe jẹ́ àyè tá fa àdúrókà wù rọ́jò lónìí lẹ́nu lóṣù yìí ọkùnrin kan náà kéde rí ọba bá ní sàkà bẹ àbí ìsinmi bẹ ó lè yára ọsùn lọ́wọ́ bó sì yọrọ kan ìyàwó ni fàkànà yóò kárù bí ìjúrú àtún wà nàìjíríà kí ló ń pè ìjúrú à sí àbẹ̀ pé tí ìjẹ́kẹ́ bá fẹ́ bọ́ọ̀lù lójijì ní ìdílé àlórí inú ẹ̀dá tọ́lọ̀ tó ń kálukọ́ bá a ṣe yàtọ̀ ẹlùmí ọ̀sán jù báyìí àwọn ẹ̀dá kẹmẹ̀tẹ̀ pé bí nǹkan ò tí ì kàn jù mú báyìí kò ní mìíràn kò ní pé jù à. kì í ṣe kí wọ́n máa sáàtù fẹ́fẹ́ fọ́ létí ọ̀rẹ́ mi ò sì máa wù ìdánwò yẹn wá. ìdánwò yẹn wá wọ́n ti fẹ́ máa tí ó máa bẹ̀rù ọwọ́ tí ó ti fẹ́ sọ̀rọ̀ ìpàdé ìpàdé mìíràn àwọn kẹ́kẹ́ bíyà pọ̀ kàáfẹ́jú bí ọ̀pọ̀ pọ̀ bí ó ṣe mọ́lẹ̀ kéèké tí máa gbọ́gbe tí ò ní máa sí lè yóò ní ọ wà nàìjíríà ọkùnrin tọkùnrin kèbí lẹ́rù lọ́lọ́kọ̀ fàfáàdì àlùkù fàfáàdì àtàkùn sọ̀rọ̀ àtàlákùn nínú ẹ̀rọ àwọn làwọn ìṣàtúbáyọ̀ kò ní bí dáná bọ̀ ó sì jìrò àmọ́ra dídí gbogbo ti dúró ó yá Rasulullah ilé yìí dùkálẹ àgbà àkàkà kò sí bàbá àdàbí bọ wá bọ láti tẹ̀lé ọdún ogun yìí kéèmì náà bọ pánú àwọn ọ̀tá rẹ bó ṣe jẹmọ ẹsùn màkà kọkọ bí làwọn léèrè kí ló ń pàdé èdè lẹ́sẹ̀ èmi tó sọ̀rọ̀ láàyè ìdí àtẹ̀yìn tára àdúgbò wò ìmọ̀gbé ìsìlámù lọ́dọ̀ wàláì wàláì kèbèrè ìṣẹ́ tó bá kó lọ ó sì ẹ̀kú torí èèyàn tí ó sì bá jẹ̀bi ẹ̀. Àtẹ́bí dàápọ̀. Wọ́n ti lọ́yà ní ìdàápọ̀. Ẹ ti jọ́ lóṣù lọ́lọ́ ẹ kàn wọ́n fún ẹ̀jẹ̀ ìrírí o. Ẹ bá gbé ẹgbẹ́ ìjàjẹ́ bí lè jú. Tí wàá máa kó fi hàn ẹ̀kú ní ògbó wọn ṣe kúrú yìí ikú yàtọ̀ náà bí a sì kó owó jọ ẹran ní ìjogún ẹ̀. Yá Fáyọ̀rọ̀ pípọ̀ ní wàmà olóde wà mú tajà ní fìlà lẹ́mí. dáàbọ̀ nǹkan kẹsẹ̀ láàrin àtẹ́bí àtàwọn sọ̀hábà jọkàn wà láàyè pé kọ́dà tí è bá ẹ mọ̀ tí mo bá gbọ́ bọ̀ sábà wò pé ẹ̀dù o. ṣùgbọ́n tí ẹ̀yìn méjì bẹ̀ ni pé ìtọ́nà fi hàn àtẹ́bí pọ̀. òun jọ́nà àwọn sọ̀hábà jókòó ọwọ́ á ayé tá a wà yìí tẹ́yìn díẹ̀ sọ àbà sáàfà àgbà kan wá bá wa sọ̀rọ̀ tọ́jẹ́ bí ẹni tó ń lé fún àdàbà sàlám lápẹ̀rẹ̀. هذا الحديث نبي أبي حاتم المزني وطن نبي تدرنا النبي صلى الله عليه وسلم وراه قل إذا أتاكم من ترضون دينه وخلقه tẹ́ẹ̀bá ti rẹ̀ tẹ́ yọ́nú sẹ́sìn rẹ̀ kí ó sọ́dọ̀ sí ìsọ̀ pé tẹ̀rọ̀dọ́nà yìí náà ìtumọ̀ ẹ̀ ní pé bá a bá ti rí sí pé ní apá ìlànà mo jẹ́ bí ọmọ tó sábìá ìta tẹ́lẹ̀mọ́ ni àjọ wà ní ilé Ìlọrin ẹ̀sẹ̀ tí kọ kéèyàn lọ máa bá obìnrin sọ̀rọ̀ lẹ́yìn àti kọ́ wá gbáyọ̀ lọ́dọ̀ àwọn òbí rẹ̀ wọ́n lè lẹ́yìn làhán láti bí láti bí ìfíyà ti gbogbo sí àkúrà nìkan ẹ̀kọ́ máa àti òbí àwọn tó kọ́ ẹ̀tọ́ sábìá sí alhamdulilayi bó ṣe parí pẹ̀lú hayi ni ọ̀sẹ̀ tó lọ yìí. bàbá jésù bá sọ̀rọ̀ lọ́yìn kò sí ìdákùrà níkà láti ah, bẹ́ẹ̀ nígbà ìdó wà kúlùkọ iṣẹ́ ẹ̀rọ wípé ìrọ́sà ń bẹ tó fi jẹ́ pé tí lápẹ̀rẹ̀ nìkan bẹ ń yọrí ọ̀gá àwọn kọ́sọ́ọ̀bù yíbò wáyé la ilaha illallah bàbá yìí ó súnmọ́ kò sí fún èyí èèmọ̀ tó níbi wípé tẹ́ ẹ bá wọ ọ́fíìsì ẹ̀ yọ kẹ̀lé ọkẹ̀lé fún yín wípé ẹ̀kọ́ kọ́ yín sẹ́fẹ̀tì kọ́kọ́ yẹ̀ kẹ̀kẹ́ náà tó bá gba ìwé ìtàn yóò sì máa sọ wúwà tẹ̀lé máa bó ti bẹ́ẹ̀ ṣe mú pẹ́ẹ́lì bẹ́ẹ̀ ṣe kọjá nǹkan ibẹ̀ ẹ̀ ṣe jókòó lórí àga ọ̀gá gẹ̀ẹ́ tó lọ́fíìsì ṣẹ̀dọ̀ pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ kọ́ gbé tó kàdáyé lẹ́sẹ̀lẹ́ drink drink ba wọ́n la wọlé ló tún bẹ̀rẹ̀ kí bí ó ti ẹ̀bẹ̀rẹ̀ fún sẹ́yìn kọ́sọ́ àbùkù tó tún jẹ́sẹ̀ jáde-jáde sẹ́yìn ọgbà sẹ́yìn ọgbà ó mọ òtún ẹ̀bẹ̀ eléyìí gan-an alẹ́ àkúlẹ̀ àbọ̀ àlẹ́ bí kìí fà sáwọn ìdíwọ́ ẹjọ́ fi ọmọ yín ìlà ṣẹ̀fọ̀n àyùwù tẹ́ ẹ̀ bá ti bẹ́ẹ̀ tákò tí kan ló fi àrùn ìbàjẹ́ ọmọ ṣèlú lẹ́wọ̀ wọ́pàtàkì àárín àti ìtúná ìbàjẹ́ tí ò lè ní òpin ní gbogbo rẹ̀ ìwáyà bí àti ìṣọ́ bá tán olóhùn wa fẹ́ẹ́ fi pé àti ilẹ̀kùn fáyà tàbí wá dáhùn wọ́n ní yára sọ̀rọ̀ wà ní káánà wọ́n sọ̀tún bá lọ àti fi ọ̀rọ̀ pa bọ́ wọlé nù kí fún ẹ̀ wà yín kálẹ̀ bọ̀dà bí lọ́ba wá jẹ́ pé pọ̀ lọ́wọ́ máa ti wọ́. ṣé ẹ wù àbí ìdíje bá wà lẹ́yìn ìdí ṣé tàbí àwọn ò lè dé ṣùgbọ́n lọ́wọ́ sẹ́kẹ́ndì àti yé òdodo ọwọ́ àti ẹnu àwọn tàbí nsọ kẹ́ẹ̀dẹ́bì ò lè sọ jọ ìyàgà. ẹ ẹ ẹ wà yín kálẹ̀ sí ìlà ẹni ó ti ẹ̀ wọ́n wà yín kálẹ̀ sí ìlà sọ̀rọ̀ wọ̀nyí kánò tọ́ba jẹ́ bíláàkì kọ́ tí ó jẹ́ wáyé kiri wa wọ̀nyí kánò tọ́ba jẹ́ nàìjíríà kọ́ wọ̀nyí kánò ìfìyà sọ báyìí pé tọ́ba jẹ́ nǹkan báyìí kọ́ adébí ti sọ̀rọ̀ tó ti kílíà ó sọ̀rọ̀ ẹ̀ fi ó sọ ẹ wo bí sísọ wá pọ̀ o bàdé bí ṣe pariwo nàbí ni a ìdá adákùnmọ̀ ìdá bọ́ọ̀nà wà kọ́kọ̀ fàánkìú ìdá adákùnmọ̀ ìdá bọ́ọ̀nà wà kọ́kọ̀ fàánkìú ìdá adákùnmọ̀ ìdá bọ́ọ̀nà. àdébí wa ń lọ́wọ́ sáàpù àlábàrí yẹn tí ìgbẹ̀lẹ̀ kéré wá fi rẹ̀ ilé ìwé ìlọ́wọ́ àpapọ̀ ìjẹ́ wípé nígbà ìgbẹ̀yìn ayé àtìlẹ́yìn ẹkún lọ́pọ̀ sí i sọ́pọ̀ bá àrẹ ìsọ̀lábà nítorí èdè àtẹ̀yìn náà ní ìsọ̀ èkó yìí. bàbá ìbára sàtàlá ní àyè dágbé ní sọ́yìn seven five àyè tá a sọ́dọ̀ ẹ̀ka sílẹ̀ nàbí tó ń jẹ́ fọ́ bẹ́ẹ̀ gbẹ́jìlẹ̀ tí wọ́n lọ́ra ìdá kò lọ haramu ìwà bá rọ̀ ọbẹ̀ èkó bóyá bá bá wà lọ́dà fún oṣù ìlẹ̀ ọ̀rọ̀ bá dúró á jẹ́ àpò yóò náà ó kọ́ àfáà ìdìbò kọ̀ọ̀kan fi wọn ọ̀rọ̀ هو يستمر له الله أكبر لكن التنبيه إلا فلوها تنبيه تؤمن بالله ورسوله تنبيه وانا تاكي يكون صاحب يبقى برا تنبيه قولي آه لا يا رسول الله ebi ẹ sara ẹ ẹ ẹ mùsùlùmí ṣùgbọ́n bọ́tà yìí ebi ẹ jáde kíá kẹ́lẹ̀ kó gbé ọlẹ́dẹ̀ òkè wọ́n sì gbà pé jàmùjàmù ni. àdàbí ni fárúgì fàkì ní fàlàn àtẹ̀rí nàìjíríà padà táyé ìtọ̀rọ̀ fàlànà ìtẹ̀rí náà ló ṣe fi láíláí ìlú ibi ìpè wá ìrànlọ́wọ́. àríwá tó kọ̀ọ̀yọ́ náà ṣe bá lọ. fọlọ́mọdé ìlú ṣájàrọ̀ bọ́ǹsáì bíbí ìlú ṣájàrọ̀ lọ́kùnrin lọ́ba tó sáré wá bá ìsàfẹ́rẹ́ lórí bí ìmúlẹ́rẹ́ tí ń fúnra ní mo dé bó lè lé. fàmọ́ ẹ̀sà kọ́ọ̀lá wẹ̀ awàl ọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ fún lẹ́ẹ̀kẹ́ sọ olùgbọ́lá àti àtẹ̀bí tó òbí ńlá àtẹ̀bí tó padà. hátà ìfọdà ọ̀bùnú bẹ̀yà àbúkú ní bẹ̀yà ó sọ ìbá sọ̀tàrà sọ̀tàrà ìlú padà sí mí ní ẹ̀mí fẹ́ àbúkú tó ń sáwà dání. àwọn ìbí sọ́kọ̀ ọ̀sán àbúkú yìí tó ń lọ túbú bẹ́ẹ̀ ló ń gbà أنعم ليه الديوان بقرة النبي أشهد أن لا إله إلا الله صلى الله عليه وسلم فالغل واتل كانوا في دراوي àwọn tó mẹ́rin ṣẹlẹ̀ láti ogun bájírì àti ogun sùnẹ́yì náà fásitì mọ́ká àbúkẹ̀rẹ̀ rẹ̀ sí ọdún kẹjọ àbíkẹjẹ ìkẹjọ bájírì ọdún kẹjì ọdún ìgbẹ́lá ni wọn awa ń pẹ̀lẹ̀kẹ́ ní sọ̀tùwán ibùdó kùmẹ́yà kèsì ríbi ọwọ́ abájọ́ bí lọ́ọ̀tún lẹ́yìn àti yóò tún padà kọ́ra bí sọ̀tùwán ọgọ́rùn-ún rà wọlé kí ni sàn rẹ̀ kí lọ́ọ̀ tẹ̀lé sọ̀rọ̀ tá a bá kọ́kọ́ ma ásílù yìí ná láwọ̀ àbọ̀ bíi mẹ́sàlá táwọn afá sọ wípé àákọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ wípé tá a bá fi kèsì rí fún wa ṣé wọ́n tó láti wà ní òwò fún wa ojú kan lò tá a bá fi wọ́n fún wa kí mẹ́sàlá ọmọ sọ tó bá jẹ́ pé àfihàn lágbára ni kí ni òkú ọ̀jẹ̀ tó bí yẹ kí wọ́n kulẹ̀ má sí lára wa gẹ́ ara ò ní wa gẹ́gẹ́ bí ọ̀pẹ tọ́jú ẹ̀ àtẹ̀bí o kí ni tàbí ọ̀jẹ̀ tí wọ́n bá bá bá ti forí lakú lọ forí lakú bọ̀ bẹ́ẹ̀ sì ni wọn lẹ́tọ̀ọ́ wọn pín bí tá a bá gbà bẹ́ẹ̀ wọ́n mọ̀ yìí nìkan lọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún sáàpì ẹ̀ ní nǹkan àbá àdé fi ẹ̀ ní nǹkan ojú kan tó bákan náà tá a bá jọ fẹ́ jọ máa jà papọ̀ tí wọ́n kò ń mú wa máa jà ní àtẹ̀kíkẹ́ láti ẹ̀ Nàám. Mọ́sálà eh, eh, eh, kan. Bákan náà tí wọ́n bá dójú ọ̀nà. Wọ́n rẹ̀rìn sí àjọ rẹ̀rìn sí àwa. Yìí. Tá a dójú ogun báyìí. Wọ́n kàn lọ wọ́n kàn sára wọn jọ ní yẹ́bá tó fèsì wa. Àti àǹtẹ̀ wa. Kúrò bọ̀ yẹn. Ṣé ìgbésókú wọ́n mọ̀ ẹ́ jẹ́ bá wọn? Nàám bọ́bá wá jẹ́ pé ká tó lọ gẹ́ àwọn kẹfẹ́ tó tẹ̀lé wa wọ́n pín méjì àwọn kẹfẹ́ tí wọ́n àdéhùn tá a tọ́ ń jẹjọ síbẹ̀ láàrin àwọn àdìẹ mùsálà láàrin àwọn àwọn kẹwà bá wù fẹ́ẹ́ kẹwà ànílù yòó kẹfẹ́ yẹn náà àjọ ní ìjọba kọ̀ nílẹ̀ ojú kan ló ojú kan yìí pé táwọn gẹ́gẹ́ lè gbà wọn tá a fún wọn bí àjàkúta bí ìsìn lẹ́yìn wáyé ní kọ̀ọ̀hán سنفصل هذه المسألة تفصيلا إن كانت بقية في التفسير القادم بإذن الله وإن القرآن هذا الله